orin ọpẹ́ ló ń tẹnu ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jígbe lọ gbé nínú èkìtì jáde o akẹ́kọ̀ọ́ tí orí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́kìtì ṣàlàyé bí wọ́n ṣe jí àwọn akẹgbẹ́ àti olùkọ́ rẹ̀ lọ Gabriel Lawrence tí orí kó yọ lọ́wọ́ àwọn ajínigbé tó jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Apostolic Faith Church ní Èmúrè Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì sọ pé ní bí aago mẹ́rin ààbọ̀ ni àwọn dé ibi tí wọ́n ti jí wọn gbé ṣàdédé ni a gbọ́ tí ìbọn dún lẹ́ẹ̀mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ ni awakọ̀ wa bọ́ sílẹ̀ láti wo ara ọkọ̀ wò bí ó ṣe bọ́ sílẹ̀ ni wọ́n na ìbọn sí i láti iwájú àti lẹ́yìn ọkọ̀ akẹ́kọ̀ọ́ Lawrence ní àwọn ajínigbé yìí gba etí awakọ̀ wọ́n na ìbọn sí wa láti iwájú àti lẹ́yìn ọkọ̀ tí wọ́n sì ṣí ilẹ̀kùn ọkọ̀ pé kí a bẹ̀ sí ní bọ́lẹ̀ wọ́n ní kí gbogbo wa dọ̀bálẹ̀ lójú títì ìgbà tó yá wọ́n kó wa sí ẹ̀gbẹ́ kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tọ́ka sí ẹnìkankan wa láti mú àwọn tí wọ́n fẹ́ mú lọ sínú igbó bí orí ṣe kó mi yọ ni èyí Rotimi Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.